إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين àfi ọpẹ́ fún Allah ní ọpẹ́ tí ó tọ́ sí àfi ìyìn fún ní ìyìn tó tọ́ sí àfi ògo fún ní ògo tí ó tọ́ sí torí pé Allah subhanahu wa ta'ala. òun ló kúkú n'i gbogbo ọpẹ́ òun ló n'i gbogbo ìyìn òun ló sì n'i gbogbo ògo ṣùgbọ́n ọlọ́run ọba a máa gbé ni ga a sì máa rẹ nílẹ̀ a máa gbé ni ga a sì máa rẹ nílẹ̀ òun ló wá ní gbogbo tí ń jágbára òun ló ní gbogbo tí ń jẹ́ ògo òun náà ló sì ní gbogbo tí ń jẹ́ ọpẹ́ atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa anabiwa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àbí ọlọ́run kí ọlọ́run ọba kó kí àwa náà pẹ̀lú wọn. èyí ni júmọ́ àkọ́kọ́ tí ó wáyé tẹ̀lé ọdún Eidul Hadiya tí a ṣe lọ àbí èyí ni jimá àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe lẹ́yìn pé a ṣe ọdún Eidul Hadiya àti ọdún fourteen forty nítorí náà mo kí gbogbo wa kú ọdún tí a ṣe lọ o Allah á gbà lẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n hútùbà tòní yóò máa dálé tẹ̀m̀bíhùn àkíyèsí alaidil adha lórí ọdún iléyá àkíyèsí lórí ọdún iléyá àti iṣẹ́ hajj nítorí pé ọdún iléyá ó rọ̀pọ̀ mọ́ iṣẹ́ hajj. nínú suratul hajj. Allah òfin rinlẹ̀ ń bẹ̀ fún wa wípé láwùyà náà là lọ́hà lòhùmù ha wàládìmá wà. ẹran ara ẹran ara ẹran tẹ́ ẹ pa lọ́jọ́ ọdún ẹ̀jẹ̀ ara rẹ̀ kò ní í dé ọ̀dọ̀ Allah kò ní í dé ọ̀dọ̀ rẹ̀ nítorí pé aláàpẹran fún ọlọ́run ni kì í ṣe pé nítorí kọ́lọ́wọ́n bá lè jẹ ẹran náà kì í ṣe nítorí kọ́lọ́wọ́n bá lè mu ẹ̀jẹ̀ ẹran náà ọlọ́run ọba tiwa ọba tí kì í jẹ ọba tí kì í mu ni a sì la apẹran orí òṣùwọ̀n wo la gbé kà tá a bá sọ pé apẹ ẹran fún ọlọ́run nítorí pé wọ́n ní ẹni tí wọ́n bá ti torí ẹ̀ pa adìẹ gan ìwé orí rẹ̀ ló máa ń jẹ tẹ́ bá ti torí ẹnìkan pa adìẹ ó di dandan kó jẹ ń ìtumọ̀ rẹ̀ nu ó di dandan kó jẹ nínú adìẹ tẹ́ ẹ pa fún un tẹ́ ẹ ti torí rẹ̀ pa ìtorí àláò la fi pẹran ọdún kì í ṣe pé nítorí kí ó lè rí jẹ ń bẹ tàbí kó lè rí ẹ̀jẹ̀ mu rárá nǹkan tọ́lọ́run ọba béèrè fún lórí ẹran ọdún léyà tá a pa lọ òun náà ni àtẹ́kùwá ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run. wàláàkì yanaluhu àtẹ́kùwà minkum ohun tó máa dé ọ̀dọ̀ ọlọ́run ọba dẹ́dà lórí ẹran tẹ́nì kọ̀ọ̀kan wá pa òun náà níbẹ̀rù ọlọ́run ṣe kiri ẹran kìí ṣe ẹ̀jẹ̀ ẹran ṣùgbọ́n ohun tó máa dọ́dọ̀ rẹ̀ òun ni ìbẹ̀rù ọlọ́run ń bẹ lọ́kàn wa kadhalika sakharaha lakum ọlọ́run ní báyẹn ni mo ṣe rọ àwọn ẹran yẹn fún yín o mo rọ̀ wọ́n fún yín pẹ̀lú ìdí pàtàkì ni o kì í ṣe pé ẹ lè dá wọn mú o ẹ lè mú màálù tó bá já o ẹ sì lè mú àgbò tó bá ya dìgbòlugi máa ń lọ́wọ́ o ṣùgbọ́n mo màámà rọ̀ wọ́n fún yín litukabiru Allaha ala ma hadakum nítorí kẹ́ ẹ lè máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar lórí ìmọ̀nà tọ́lọ̀ fi mọ̀ yín ni o lọ́ fi gásí pé tá a bá ń lọ sí ìdì wọn ò ní ká rojọ́ lọ sí ìdì Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah akbar Allahu akbar òun ni wọ́n ní ká máa ṣe lọ òun ni wọ́n ní ká máa ṣe lọ sí ìdì tàbá tó wá kírun náà tán ta tún kí àwọn ìrun ọ̀ranyàn nínú àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé a tún máa ṣe lẹ́yìn sálámà a tún máa ṣe lásìkò tá a kírun ọ̀ranyàn ìdí tọ́lọ́run bá fi rọ àwọn ẹran yẹn fún yín nìyẹn o wabashiril muslimin ànábì sallallahu alaihi wasallam wá fún àwọn olùṣe rere ní ìró ìdùnnú pé wọ́n gbà láàdá lórí ẹran tí wọ́n pa láàdá la fi gbà o a ní fi gba nǹkan mi lọ́dọ̀ Ọlọ́run níwọ̀n gbà tí ìpa ẹran rẹ tó ti dúró sórí ìbẹ̀rù Ọlọ́run oríkì ìbẹ̀rù Ọlọ́run sì ni fẹ́ẹ́lú mà omira fẹ́ẹ̀lú mà omira kó o ṣe tí wọ́n bá ní kó o ṣe tẹ̀sí pa ọ́ láṣẹ wàṣìnàbù mà nuhiya ani kó o sì jìnnà sí ohun tí ẹ̀sìn bá kọ̀ fún ọ ẹ wá wò ẹ jẹ́ ká wá dá wa padà sórí àyà yìí ká wo ta ló sọdún ta ni ò sọdún àkànkìra wa kú ọdún ni ẹ bẹ́ẹ̀ ni àkìra wa kú ọdún àgbémára ni mo fi gbé ìmára ni kì í ṣe gbogbo wa larọ́dún ṣe bọ́lọ̀ ṣe fi á ṣe é nítorí pé ọdún wa ó dúró sórí àtẹ́kùwà ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run sì ni ká tẹ̀lé àṣẹ ọlọ́run àti àṣẹ òjíṣẹ́ rẹ̀ ká sì jìnnà sí ìyapa àṣẹ ọlọ́run àti fi òjíṣẹ́ rẹ̀ wáyé o ẹni tó fi owó hàlálì tó fi ra ẹran ọdún ẹran ọdún rẹ o dúró sórí ìbẹ̀rù ọlọ́run nídàkejì ẹni tó fi owó haramu tó fi ra ẹran ọdún ǹjẹ́ a lè sọ pé ìpa ẹran ọdún léyà tiẹ̀ ó dúró sórí ìbẹ̀rù ọlọ́run bí nítorí pé ọ̀nà méjì la máa ń gbà ní dúkìá ọ̀nà méjì la máa ń gbà ní owó lọ́wọ́ ọ̀nà halali ọ̀tọ̀ ọ̀nà haramu ọ̀tọ̀ ìkíní kejì sí ọ hàn pé eléyìí o àlálì ni eléyìí o haramu ni bá a ṣe wí tó òye ta tẹ́tẹ́ owó tẹ́tẹ́ náà lọ́mọ fi pẹ̀rọ̀dún léyà bá a ṣe wí tó òye lu jìbìtì nínú owó jìbìtì tó wọnú àkáǹtì rẹ òun náà ló fi pẹ̀rọ̀dún léyà tí wọn náà sọdún bá nù ọ̀rọ̀ ọdún ṣe o ọ̀rọ̀ ọdún ṣe o ilẹ̀ mọ̀lẹ́bí tó jítà ṣe bó wú ẹ̀ ló fẹ́ra ẹni ọdún àbí ilẹ̀ mọ̀lẹ́bí yín tó yẹ kí gbogbo yín ó jọ ọmọ bẹ́ẹ̀ ṣe tà á ìwọ nìkan ló lọ́ọ́ dà tà nínú owó tó rí bẹ́ẹ̀ tó ná kù ló tún fi rẹ́ran ọdún ṣé wọ́n náà sì pẹ̀ràn ọdún nù ẹ́ ó ẹran gbé lọ́gànjọ́ òru ẹran ẹlẹ́ran. ọ̀yà asọdụ ẹran ọdún ṣe wọn náà pẹ̀ràn ọdún nù. ọlọ́run jẹ kò sì ní ẹ̀jẹ̀ mu ṣùgbọ́n ohun tó fẹ́ gbà lọ́wọ́ yín ni atẹ́kùwà ìbẹ̀rù rẹ̀ owó bẹ̀rù ọlọ́run nìkan ló lè fi ẹran ọdún kọ́lọ́n gbà lọ́wọ́ rẹ o. àbá fẹ́ sọ pé gbogbo àwa tá a pẹran nú pátá wo halal láfipá kálá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ à sáàrí aláàjì tí ń ta ọtí ni sáàrí aláàjà tí ń ta ọtí ni tó náà sì pẹran ọdún tó ga sí pé owó ọtí tó ń tà ló fi ra ẹran ọdún kódà tí ìwo ẹran rẹ̀ tó kọ́ ìlì ẹ̀ tó tún tó tó tí tí tí tí ìwé ẹran rẹ̀ ìwé ẹran rẹ̀ tó yí tó lọ bíi méjì sí mẹ́ta. ẹ̀yẹ́rú sìn ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ lè fi owó haramu súnmọ́ lọ́hùn ọlọ́run ò fi ààyè ká fi ọ̀nà haramu ká fi súnmọ́ òun. ọlọ́run yìí fààyè ẹ̀ sílẹ̀ kódà àdìsí kan sọ pé ọlọ́run máa jowú owó ẹ̀ náà sì ni bí ó ṣe jẹ ẹni tó bá rọ́ọ̀lù àràmù rẹ̀ níyà èyí ti ṣe mo ní ọmọ débi nǹkan yìí ó sì dé bẹ́ẹ̀ nítorí náà òkùn kìí kù kí onínú mọ̀mọ́nú o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi owó haramu. tẹ́ ẹ fi ra ẹran ọdún léyà àti àwọn nǹkan tọrọ mọ́ ẹ̀kú ànádànù kò dọ́dọ̀ ọlọ́run kò dé ọ̀dọ̀ ọlọ́run yàtọ̀ sí pé kò dọ́dọ̀ ọlọ́run ẹ máa múra ìyàálẹ̀ àfi tẹ́ ẹ bá túbá tọ́lọ́mbà foríjì yín lókù kìí ṣe pé kò dọ́dọ̀ ọlọ́run fàhásì lọ́ba parí rárá o rárá o. àìdọ́dọ̀ ọlọ́run ẹran tó o bá pa ìyà ni fún ọ pé o tiẹ̀ tún pẹ́ràn o ọwọ́ arọ́lu àdánwò tí òfin ní dọ́dọ̀ òun òun lòún sì ní kó o pẹ́ràn fún òun ó tún wá jẹyà lórí ẹ nítorí náà bí tọdún yìí bá ti lọ tọdún tí ń bọ̀ má jẹ́ ojú owó haramu ló fi pẹran ọdún o ọlọ́run ti ní òun kì í jẹ ẹran òun kì í mu ẹ̀jẹ̀ òun sì ní kẹ́ ẹ pẹran fún òun ohun tó ń fẹ́ gbà lọ́wọ́ yín lórí ẹran tẹ́ ẹ pa òní àtẹ́kùwà àtẹ́kùwà ìbẹ̀rù Allah tó fi pẹran náà èyí jẹ́ ìpèníjà àkọ́kọ́ fún gbogbo ẹni tó pẹran ọdún léyà pé kẹ́ ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ yéé fi àràámù kó owó jọ mọ́. torí pé owó haramu tó ń ṣe tó ń jèrè lórí rẹ nínú èrè náà ló ti yọ owó ẹran tó wá lérò pé ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé òun ò ní gbà lọ́wọ́ o jẹ́ ti gbogbo ẹni tó pa ẹran tọ́lọ́run ò ní gbà lọ́wọ́ ku tí ọlọ́run ó gbẹ̀ràn lọ́wọ́ yín náà mà ẹ̀yin náà ní tiyín tó o bá lọ fi ìbẹ̀rù ọlọ́run pa ẹran kí ìbẹ̀rù ọlọ́run ọba rẹ tó lè múnádóko kí ìbẹ̀rù ọlọ́run ọba rẹ kó tó lè ní ládàá kò gbọ́dọ̀ rò pọ̀ mọ́ ṣe kárí mi kò gbọ́dọ̀ rò pọ̀ mọ́ àríyá ṣe kárí mi tí òjíṣẹ́ aláwọ̀ pè ní ẹbọ kékeré àdánwò tí ń bẹ lára ẹni tí ó rí ìjọsìn ṣe fọ́lọ́hun nígbà míì òun ni àdánwò ṣe kárí mi ṣe kárí mi òun náà ni pé. kó o ṣe nǹkan fọlọ́hún àmọ́ kọjá sí wípé òfin hàn gbogbo ayé ó jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé yes ìwọ ló ṣe nǹkan yìí ó gbé àwòrán tí ọlọ́run ní àṣewá ni ṣùgbọ́n kì í ṣe nítorí ọlọ́run ló fi ṣe àníyàn rẹ òun ni nítorí àwọn èèyàn nínú àwọn ọ̀nà. táwọn èèyàn wá ń tọ̀ lónìí tá a fi mọ̀ pé kódà bó fi owó ra ẹran ọdún ẹran ọdún rẹ̀ ó ti bàjẹ́ mọ́ lọ́wọ́ òun náà ni pé ẹran ọdún tán kí wàá ẹran ọdún rẹ kí ẹjọ ya fọ́tò ẹran dúró lẹ́gbẹ̀ẹ́ kan ìwọ náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́ snap yín. níjọ́ wọn àná táyé ò tí ì dáyé sẹ́ẹ̀tì báyìí irú àwọn tí máa ń ya fọ́tò bẹ́ẹ̀ wọ́n wàá lọ ṣe sínú pákó wọ́n wàá gbé sí ara ògiri ilé wọ́n wàá kọ ọdún ọdún ọdún ọdún náà wọ́n wàá kọ síbẹ̀ ẹ̀ràn ọdún léyà nine two thousand kìíní kan òǹrè o yóò gbé kọ́ bẹ́ẹ̀ nígbà tó wá di pé ayé wá di ayé pé ẹnì kọ̀ọ̀kan ló di photographer torí pé ayé ti di ayé pé kulun musawir ẹnì kọ̀ọ̀kan ló ti di photographer lọ́dọ̀ ara rẹ̀ láì kọ́ṣẹ́ photographer ònkàlùkù ti wá sọ sẹ́ẹ̀tì ẹ̀ di ntí ó fi máa yẹ ẹran ọdún léyà rẹ̀ yọ ìjà pẹ̀lú ara rẹ̀ láàyè nígbà tí wọ́n bá fi ẹ̀gbẹ́ lélẹ̀ tí wọ́n fẹ́ dù yóò tún snap ẹ̀ nígbà tí wọ́n bá tún kún á tún snap ẹ̀ nígbà tí wọ́n bá tún ń á tún snap ẹ̀ nígbà tó bá tún fẹ́ fi ṣe sàrà fún ẹnìkan á tún snap ẹ̀ yóò wá kó gbogbo fọ́tò yà kó dà sórí net yà ni ẹ̀yin èèyàn ẹ bá bá mi jẹun o <laughs> ẹlẹ́sìn ẹlẹ́sìn ó fi owó halali rẹ ran ọdún tán ó wá fi rìyáwó ó fi bàjẹ́ kí ló kan ará nẹ́ẹ̀tì kí ló kan íńtánẹ́ẹ̀tì pẹ̀lú pé o fẹ́ pẹ̀ràn ọdún léyà kí ló kan wọn. sọmọ pé íńtánẹ́ẹ̀tì ayé ni gbogbo ayé ni íńtánẹ́ẹ̀tì <laughs> kí kan wọn. bọ́ọ̀ fẹ́ pàgbò pé o fẹ́ pa ràkúnmí pé o fẹ́ pa màálù kí ló kan nẹ́ẹ̀tì níbi tó o fẹ́ ṣe ná kí ló kan nẹ́ẹ̀tì níbi nǹkan tó o fẹ́ ṣe yẹn tó fi já sí pé orí nẹ́ẹ̀tì láti pàdé rẹ pé aláàjì àwọn náà tẹ̀tí rẹran <laughs> kódà akínyẹlé wọn ti lọ rẹran tí wọn tún sínáàpù ọgbà akínyẹlé báyìí tó sínáàpù ẹ ó dó géètì ó báyìí ó sínáàpù ẹ n ò dó sọ pẹ̀lú haúsá ọ snap ẹ̀ èyí ti rí tọrọ yìí fi rí báyìí ná èyí ti rí à gbogbo ògbọ́ tó o bá ti snap ẹran ìjọsìn rẹ fún ayé ọ̀dọ̀ ayé náà ló ti gbẹ̀san rẹ̀ ìdájọ́ rẹ nu gbogbo ẹni tó ti snap ẹran rẹ̀ fún ayé ayé náà ni kó lọ béèrè ẹ̀san wọn o ò lè gba ẹ̀san mọ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ohun tí ń pè lórí ìyá òun náà ni pé yóò ti lu àlẹ́ ìbáàdà wàlá yóò kúri jù sọ ìbáwú mìnàlémìlà rìyá ìjọsìn tó ṣeṣe kárí mi lórí ẹ̀ yẹn yóò bàjẹ́ àmọ́ kò ní sọ ọ́ di kèfèrí o ọkàn sí àṣìdánú sẹ́ni kọ́nà wà ń bẹ́ẹ̀. ohun tá à ń sọ fún wa ni pé lẹ́yìn tó o bá fi owó halali owó bẹ̀rù ọlọ́run tó o fi rẹ ẹran ọdún léyà dákun má yà ń fọ́tò má yà ní fọ́tò má kó bá owó tó o ná má kó bá má yà ní fọ́tò yálà fọ́tò yẹn ó fi sí kọ̀rọ̀ ni yálà ó fi sí gbangba ayé ni má mọ́dánwò àìyẹ ẹran ọdún léyà a kì í yà ń fọ́tò tọ́ ọ bá ti yà ní fọ́tò ó ti bá fọ́tò lọ. wàyí bákan náà àwọn tó lọ ṣe hajj àwọn tí wọ́n lọ ṣe hajj ẹni tá a mà pọlọ àtẹni tá a mà pọlọ orí facebook orí instagram orí whatsapp orí messenger la ti ń pàdé wọn báyìí o bẹ̀rẹ̀ lásìgbà tá a máa fẹ́ kó sínú pléènì sẹ́yìn pé sẹ́ẹ̀tì yìí kò tún nídìí kó tún sẹ́ẹ̀ sọ pé kẹ́nìkan bọ̀ mú lọ́wọ́ pọ̀ fẹ́ ya fọ́tò ìṣe tí wọ́n ṣe ó lè mú lọ fún ara rẹ báyìí tó sì yára rẹ pin tó mú lọ fún ara rẹ kò nídìí òṣìṣẹ́ ìwọ tó fẹ́ yára rẹ o lè mú lọ́wọ́ tó sì yára rẹ tí ó dàbí ẹni pé ẹnìkan ló yá ọ. ò ń lọ ṣe hajj fọlọ́hún wàlíláyì alanas hijulibait wàlíláyì alanas hijulibait ayálò kùránì nìyẹn lórí hajj ọlọ́run òun lòun ṣe hajj ní ọ̀ranyàn fáwọn èèyàn òun lòun ní ká ṣiṣẹ́ hajj ó wá fẹ́ gun pléènì ó gbé báyìí ó yá pín ó tún jókòó nù pléènì tán ó tún gbé báyìí ó pín bó ṣe ń yá òun ló ń sẹ́ǹdì ẹ̀ ló ń sẹ́ǹdì ẹ̀ ẹ má bá ń bẹ lọ́hùn o àti fẹ́ gun pléènì báyìí o wọ́n sì rí ọ́n gbọ́ fẹ́ gun pléènì ọ̀hún wọ́n rí ọ́ ẹ má bá ń bẹ lọ́hùn o kágúnlẹ̀ láyọ̀ o àti wà nù pléènì báyìí o ó tún sẹ́ǹdì ẹ̀ sórí nẹ́ẹ̀tì gbogbo ayé tún wù ọ́ nígbà tó dé Mákà ńgbà tó dé Mẹdínà ńgbà fẹ́ wọ ọ̀tún yà pín àbí àtúmọ̀ wà ní mi ibi tó ti gbé rù mi bó ṣe múra tán pẹ̀lú aṣọ funfun ọ̀tún yàrá ẹ̀ pín ọ̀tún <laughs> tawaf Allahu Akbar lórí tawaf àwọn èèyàn tún mú sẹ́ẹ̀tì lọ́wọ́ wọ́n tún ó tún gbé sórí nẹ́ẹ̀tì nígbà tó débi sáyù sáyù bẹ́ẹ̀ náà sọ́fà wal Marwa ìpọ̀sẹ̀sẹ̀ láàrin òkè sọ́fà àti Marwa ó tún mú rẹ̀ báyìí lórí sọ́fà pin ọ̀yà lórí Marwa pin ọ̀yà nígbà wọn tún sọ pé ẹ̀ ń lọ Mìnà o ó tún yà kọ́dọ̀ ó tún ya bíríìjì Mìnà mọ́ wọn ni abẹ́ bíríìjì mo wà yìí o abẹ́ bíríìjì mo gbogbo wa sùn yìí o ó tún yà pin ah ah. tí ń ṣe àyànmọ̀ báyìí tá ń ran yín ní hajj lọ ṣáwa la ran ọ ní àbọ̀ lọ́hùn ṣáwa la ran ọ pé kó lọ ṣe hajj ní àbí ọlọ́hùn ó ṣe di dandan fún ọ pé tó o bá ti ń ṣe orígun kan nínú orígun ṣe hajj ó ní gbogbo ayé ọmọ mọ̀ pé ìwọ rèé ìwọ rèé ìwọ rèé ẹ ó fẹ́ ká mọ̀ pé wọ náà ni ó ti parí ládàá ẹ ti parí nù. wàdúró iye mílíọ̀n tó kó dàlẹ̀ bíi one point four bíi one point five tó kó dàlẹ̀ tó fi lọ sí ájì ó tún lọ lẹ́ẹ̀mí nù. torí pé ìdájọ́ ẹni tó bá ti ṣe ìjọsìn pẹ̀lú ṣe kárí mi ni pé ẹ̀sìn yẹn o tó ṣe yẹn o ó ti bàjẹ́ ẹ̀sìn yẹn tó ṣe ó ti bàjẹ́ dẹ́njà ṣe mi nìyẹn tó o bá ti fẹ́ sin lọ́hùn tó sọ di ṣe kárí mi ó ti bàjẹ́ nígbà tí Ọlọ́run bá ń ka àwọn tí ó jẹ ìyà nínú kòtò náà fawailu lil musallin alladhina hum an salatihim sahun alladhina hum yura'un alladhina hum yura'un àwọn tó ga sí pé wọ́n ń ṣe ìjọsìn nítorí kí ayé lè rí wọn nítorí kí ayé kó lè gbọ́ wọn ò ní ládàá ò ní ládàá ó ya fọ́tò tán ẹ parí iṣẹ́ hajj tán o tún ní kí wọ́n bá pààrọ̀ eyín wọ́n ní wọn gbọ́dọ̀ mọ́mọ́ pé alálàájì ni ọ títí tó fi kú <clears throat> ìwọ tájẹ ti gbàgbà gẹ́gẹ́ bí fọ́tò ọ̀rẹ́dì tẹ́lẹ̀ pé ájì ẹ̀fẹ̀ kan ti ó ti ó ti ó ti lò ájì ẹ̀ ti pòórá wájú ọlọ́run pẹ̀lú fọ́tò ó tún wá kàn mọ́ràn mi ó tún dá ọ̀ràn mi ọba tún lọ ọba tún lọ rèé rọ eyín eyín tẹ́ ń pè ní eyín mọ́kà tá à ń sọ fún ọ pé eyín mọ́kà ni bí ò ṣe eyín àwọn dìdìrìn tí ń bẹ mọ́kà àwọn dìdìrìn kan tí wọ́n sọ ọmọ mọ́kà àwọn orílẹ̀-èdè míì àwọn ni wọ́n máa ń ṣe bísínẹ́sì yẹn kì í ṣe eyín mọ́kà o ò lè bá irú eyín yẹn lẹ́nu ẹnikẹ́ni tí ń sùn lójoojúmọ́ tí ń mọ́júmọ́ sí kàbá ọlọ́run tó jẹ́ ọmọ bíbí mọ́kà ó lè bá lẹ́nu ẹ̀ ọjọ́ wo lẹ́yìn lárúbáwá tó jọ ọmọ Saudi tó wá sí Nàìjíríà tó yanu taari ẹ̀yìn mọ́kà lẹ́nu ẹ̀ ẹ̀yìn náà ni o ẹ̀yìn náà ni ẹ̀ máa ń tẹ̀ ń ṣe àwọn sì máa sọ fún yín torí wípé àdánwò ńlá ni fẹ́ dà kó lóun ó àkáǹtì sí báńkì kó sì máa ṣèfò owó síbẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù kó wá di ọjọ́ tó nídìí owó yìí kó wá débi àkáǹtì ẹ̀ kí wọ́n ní zero àkáǹtì lẹ́nìí kò sí nǹkan kan nínú àkáǹtì yín kó wá ní àyè ti rí àá mo máa ń sẹ́ǹdì owó mo máa ń sẹ́ǹdì owó kí wọ́n á bi léèrè pé ọ̀ sẹ́ǹdì owó ọ̀dà àkáǹtì wo lẹ sẹ́ǹdì owó sí sẹ́ǹdì pé àkáǹtì ti ní nọ́mbà wọ́n wá wo nọ́mbà òun ọ̀kan nu dígìtì yẹn ó wá yàtọ̀ sí ètí báǹkì yẹn fún un dígìtì kan nínú dígìtì bíi mẹ́jọ Allahu Akbar nílé ayé gangan gangan Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé tọ́ ọ bá ti lọ ṣe mistake pẹ̀lú sísítẹ́ẹ̀mù ìjọsìn Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ ó tún wá fi hàn wá nínú ìṣẹ̀mí ayé wa dígìtì kan péré ṣó yẹ kó àfẹ́tì ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni yóò àfẹ́tì ẹ̀ torí pé nọ́mbà yẹn ìwọ ló ní nọ́mbà tí wọ́n ti fi sọrí rẹ ìwọ ló ní tí nǹkan kan bá ti lè yàtọ̀ ń bẹ̀ kó jẹ́ yọkan péré ló yàtọ̀ kání zero ló wà ń bẹ̀ wò wá kọ náìsì bẹ́ẹ̀ oní kó lè ba àlè pọ̀ sí zero wọn fún ọ ní dígìtì kan ó wá sọ di nine ọkàn rí pé náà yẹn náà àdánù ni fún ọ. a bá owó kankan kò sì sí kóòtù kan tó gbé wọn lọ ìwọ ló jẹ̀bi wọ́n ti fún ọ ní kóòdù wọ́n fún ọ ní kóòdù tiẹ̀ ìwọ ló pààrọ̀ ẹ̀ tílé ayé bá le tó báwọn tó le tó báwọn kí lo lérò nípa àtọ́jú àlìkìyàmọ́ náà tó lérò pé ọkàn lè ṣe tó bá wù ọ́ ọkàn lè ọkàn lè ṣe tó bá wù ọ́ ìyìn tí ń jẹ́sìn wáàyí ni kì í ṣe ìfẹ́ ẹnu tí ó bá jẹ́fẹ́ ẹnu ní ẹ̀sìn ni Ògún o ẹ̀sìn Ṣàngó ẹ̀sìn Ọya ẹ̀sìn Ọbàtálá tó jẹ́ ẹ̀sìn ìfẹ́ ẹnu làbá máa ṣe torí pé ẹ̀sìn tiwọn ẹ̀sìn ìfẹ́ ẹnu ni ṣùgbọ́n tí ń jẹ́ ẹ̀sìn Ìsìláàmù ó mú ìfẹ́ ẹnu rẹ̀ ó lọ gbẹ́sàárì rẹ̀ ó bù mọ́bẹ̀ ọ wà máa tẹ̀lé kí lọ́lọ́run sọ kí lànà bí wí kí lọ́lọ́run sọ kí lànà bí wí tọ́ ọ bá ti fẹ́ gba ládá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fi eyín mọ́kà tẹ́ ẹ ti fi ṣe lógò tẹ́ ẹ ti fi ṣe símbọ̀ tẹ́ ẹ ti fi ṣe àmì fún wípé ẹ lọ mọ́kà lọ gbọ́n yọ kíákíá báyìí tọ́ba ti délé lọ gbọ́n yọ kíákíá. Kíá. kíá kíákíá kọ́ lọ rí kọlọ kọ́ kúrò ń bẹ́ẹ̀ èyí mọ́kà ó rẹ nígbà ti já sí wípé kí ló bí èyí mọ́kà ká mọ̀ pé o ti ṣe hajj ni nítorí pé nítorí pé èyí mọ́kà tó ń wí o díìsì èyí mọ́kà yìí kan náà wọ́n ń ṣe o àwọn tí ń ṣe o èyí ti ṣe tó o ṣe ṣáájú kó nítorí pé ọmọ pé ò tí ì lọ mọ́kà ò tí ì ṣe hajj ó wá fẹ́ fi hajj ó ó fẹ́ fi ṣe signboard fún hajj no no no no má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ tètè yá apẹ̀ tó bá léèyàn tó lọ sí hajj lọ́dún yìí pé má ṣe eyín mọ́kà o ọlọ́run ní ba ẹ̀sìn rẹ jẹ́ o má ṣe eyín mọ́kà bọ̀ o kò dá o kò sí lákọọ́lẹ̀ kankan lásìkò ṣe hajj gbogbo ìlú lọ́mọ ń wá òun kálukú sì wá máa ta ọjà rẹ̀ ọlọ́run fi àyè sílẹ̀ pé kí wọ́n ta ọjà tààrà lásìkò tí ẹ bá ń ṣe hajj lọ́wọ́ ohun tó bí káwọn tí ń ro eyín táwọn náà fi wá nù ohun tó bí àwọn tí ń ta jàlámíà táwọn náà fi gbé tiwọn wá nù kọ́dà tí ń ta àmàlà tá àwọn náà máa lọ sí mẹ́kà. Si wọ́n máa gbé lùbọ́ lọ torí pé lárúbáwá kì í jẹ lùbọ́ so embassy ti lọ sí mẹ́kà oúnjẹ tí saudi ọmọ fún jẹ kò tayọ ìrẹsì àti búrẹ́dì àti tíì kọ́ máa ṣàìsàn àìrámọ̀là jẹ torí pé a rí i pé gbogbo etí bá ti mọ́ jàmọ̀là ẹ wò dáadáa tí ó jàmọ̀là fọ́sẹ̀ kan yóò ṣàìsàn yóò ṣàìsàn kódà rẹ̀ tó ga sí pé tí bàbá mu ohun tí ó wí ni pé ẹ bá ń ru àmàlà tí bá ti jàmàlà tí bá ti sẹ́ ẹ̀gùn ó lọ. so àwọn tó ti wá mọ̀ yẹn ní bísínẹ́sì wọ́n á pé lùbọ́ lọ ọdọọdún ni ẹ máa lọ wọ́n á pé lùbọ́ lọ sí Saudi wọ́n á máa ta etí òkun àtẹlẹwọ́ báyìí wọ́n á máa ta ní wọ́n wọ́n rìyàl and that wọ́n wọ́n rìyàl ní Nàìjíríà owó ni báwọn ṣe ń mẹ́kì bísínẹ́sì tí wọ́n nu. No so ìgbàláyè wà fún ọ kí wọn náà kọ ọmọ kó ń tọ́ ọ bá ń ṣe kọ ọmọ kó lọ sí hajj so ìyẹn náà lọ wá bí àwọn tí ń rọ eyín burúkú yẹn táwọn náà fi láǹfààní àti lọ sí Mẹ́kà pẹ̀lú ọkọ̀ bísínẹ́sì pé àwọn bá bísínẹ́sì lọ Saudi ò lọ́wọ́ sí i kódà àwọn tí wọ́n máa ń ṣe wọ́n èé ṣe ń gbangba níbi tọ́lọ́pàá ó ti rí wọn wọ́n èé ṣe ń gbangba wọ́n máa pè wọ́n bọ̀ bìkan ní pé ẹ wá ṣe yín o ẹ wá ṣe yín o so nǹkan tí wọ́n ń yọ ṣe ni àìmọye nǹkan tí ò sì dáa bá ní àwọn èèyàn ń yọ ṣe ní Saudi lásìkò sehaj ní ìsìn ọjọ́ wo ni ọgọ́ mẹ́ta parí ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún tí wọ́n láwọn èèyàn wà ní Mínà ǹjẹ́ ẹ mọ̀ táwọn ọmọ Nàìjíríà ń dánwò wọ́n ń jó fújì ni. à ń rí wọn lórí Facebook náà gbogbo àwọn onífújì yẹn ló lọ sí hajj wọn ò lè má lọ torí pé ọ̀tọ̀ ni ẹni tí ó kọrin fún ará èkó ará èkó lè mú bẹ̀sẹ̀rẹ̀ ará àbàdàn wọn lè mú wàsíù ará Ògùn stéètì wọ́n ti mú ẹ wọ́n ti mú olórin kọ̀ọ̀kan lábẹ́ tẹ́ǹtì lábẹ́ tẹ́ǹtì àwọn tí wọ́n sọ pé ẹ wà níbẹ̀ yẹn kẹ́ ẹ fi lọ sọ̀kò má ṣe tàá wọ́n wá mọ̀mọ́ wàá gbé àṣetádé tí wọ́n wá láti nàìjíríà wọ́n wá ń jó wájú èṣù tiwọn wọ́n mọ̀mọ́ gbé èṣù tiwọn wá kéèyàn mọ̀mọ́ ní kólórin ọ wá mélòó lọ́lọ́pàá Saudi náà mélòó ni wọ́n àwọn tó ṣe hágì lọ́dún yìí one point eight million ni one point eight million ni point eight orí rẹ̀ òǹkà ọlọ́pàá Saudi ò ka ló ṣe wá pọ́síbù kí wọ́n máa wọ gbogbo abẹ́ tẹ́ǹtì káàkiri ìtàwọn wọn àfúta ní pé sáré tó fọ́ sí kí wọ́n tètè wàá gbé sáré tí àìsàn kan lù tí wọ́n ti wàá fẹ́ helicopter gbé ṣùgbọ́n pé ọ̀ǹdánwèrè kan wò wọ́n lè má rí ọ náà ló tó fi gá sí pé àwọn àwọn onísúfí àwọn onísúfí lọ́dún yìí wọ́n gbé àwòrán ara wọn wá pé àwọn ń ṣe wàsífà ní Kaaba wọn wá kọ́ bẹ̀ pé sẹ́ẹ̀rí báyìí nísìnyí o ẹ̀yin ará Nàìjíríà tẹ́ ẹ sọ pé èèyàn lè ṣe wàsífà ní Kaaba òun làwọn ń ṣe yìí o ẹ dákun láàrin one point eight million gbọ́dọ̀ ọlọ́pàá ṣe fẹ́ mọ̀ pé àwọn wèrè kan kóra wọn jọ wọn jókòó àwọn kan lérò pé wọ́n ń ṣàdúrà ni àwọn làwọn mọ̀ pé àwọn ń ṣe orí burúkú wọn àwọn ọlọ́pàá ò lè mọ̀ pé àwọn èèyàn tó ń ya counterfeit ṣé ní last year ní last year gbogbo àwọn tó lọ sí hajj ní ìjọba Saudi pass order wípé ẹnikẹ́ni tó bá ti mú tíà lọ́wọ́ ẹ̀jọ́ tíà rẹ̀ lẹ̀ nígbà tí wọ́n ta wọ́n wípé àwọn kan wọ́n ń dọ́gbọ́n ṣe wàsífà o níjọba Saudi fi sọ pé gbogbo tíà tó bá ti mú lọ́wọ́ sáyọ̀ ọ́ lẹ̀ ilé ìyàláyà tíà ló ń bọ̀ tọ́ba gasi pé tí àgìrì ló fẹ́ lò ọba ń so má wulẹ̀ tún di tí a wá sí ibi títí àti ń jáde wá sí ilé ayé kọ́lọ́n kó sànù wa o ẹ ṣọ́ra fún àwọn nǹkan tí má bẹ̀sìn jẹ́ wọ̀nyí o ẹ ṣọ́ra fún o àwa kọ́ la lẹ̀sìn yìí o ọlọ́run ló ní o ọlọ́run tó sì ní ó gbé kóòdù kalẹ̀ fún o ó gbé òfin ní kóòdù ó gbé kóòdì kalẹ̀ fún ẹ̀sìn rẹ o tó o bá fẹ́ ní ládé ẹ̀sìn ọ tẹ̀lé kóòdì ọlọ́run ni o tó o bá ti yapa kóòdì ọlọ́run o ò ní blame ẹnì kankan lọ́jọ́ àlèkè àmọ́ o ta yọ ara rẹ ta yọ ara rẹ torí pé a sọ fún ọ ìwọ ló gbọ́ ìwọ ló gbà tó o bá dọjọ́ àlèkè àmọ́ tó o fọkàn sí ẹ̀san irun tó o fọkàn sí ẹ̀san àwẹ̀ tó o fọkàn sí ẹ̀san ájì o fọkàn sí ẹ̀san ọdún iléyà tó di gbáfe mọ́ ọ lọ́wọ́ ta ló blame sọ blame ọlọ́ni sọ blame òjíṣẹ́ rẹ ni ara ẹ ló blame náà kọ́ má bàa blame ara rẹ ni atótónu tá a ṣe fún ọ nínú hútùbà tòní wípé ẹ má ya fọ́tò ìjọsìn mọ́ ẹ má ya fọ́tò ìjọsìn mọ́ ọlọ́run ló ní ìjọsìn rẹ o eléyìí táwọn àríkọ́ọ̀dù lẹ́yìn kì ṣe pé ọbọ̀ sí abẹ́ ń sọ torí ẹlòmíì ibi tí ni pé ẹ wà fáà o ó ní ká máa ya fọ́tò tàbá lọ sí maka òun náà ń ṣe wútúbà lọ́wọ́ o òun náà ya fọ́tò ara rẹ o kò yí ọ ni sórí fọ́tò tiẹ̀ tó dáyà ó fẹ́ fi hàn ayé pé wọ́ rèé ni kò jù bá ń lọ pé ìwọ rèé o ló ń lọ sí maka o ìtumọ̀ ẹnu sórí eléyìí bí eléyìí ṣe jẹ́ àǹfààní bá a ṣe ń sọ fún ẹ̀yin tẹ́ wà níjókòó yìí láàtún jẹ́ kó tún jẹ́ àǹfààní fún àwọn míì tí ó sì ń bí báyìí kò wá sí ọ̀nà tí a lè gbà jẹ́ kọ́rọ̀ yóò dé tì gbọ́ wọn àfi káka alẹ̀ káwọn náà lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ṣé fọ́tò tiẹ̀ tó yà ta ló fẹ́ ṣàǹfààní pẹ̀lú ẹ̀ so òfin ṣe wáàsí ni wáàsí làwa ń ṣe ìwọ ṣe wáàsí ọkàn dò bí ìṣìgìdì náà ni lọ ṣe báyìí ọtún ṣe báyìí ọtún ṣe báyìí ṣé wáàsí lọ́n ṣe ń mọ̀tàn ra rẹ̀ wọn àti pé àwọn ulama àwọn ulama tí wọ́n jù wá lọ tí wọ́n máa ń ṣe hútúbà lọ́wọ́ ní haram gbogbo ayé ni ọmọ rí wọn lẹ́ẹ̀kan náà àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n máa ń hútúbà àtòní ní maka àti Madina gbogbo ayé ni ó máa wò wọ́n à bí wọ́n ṣe ń sọ lárúbáwá ni machine ó máa gẹ̀ẹ́sì nítorí kí ayé lè ba lè benefit ni kì í ṣe pé nítorí pé kí wọ́n lè rí àáfàá yẹn rárá o kí gbogbo ayé lè benefit nínú ọ̀rọ̀ òdodo tí wọ́n bá ayé sọ ní Mẹ́kà àti Màdínà ni so ipò tí yẹn wà nìyẹn kò jọra wọn o wọ́n fi wéra wọn o lọ́tún rẹ ṣe ni o aláwo foríjìn ẹnìkọ̀ọ̀kan wa o ká máa lékún nínú mẹ̀sìn tá a bá ti fẹ́ máa ṣe mistake irú eléyìí tí a kóra wa sí aláwo sàánú ẹnìkọ̀ọ̀kan wa àwọn tó lọ sí Mẹ́kà náà Ọlọ́run jẹ́ kí wọ́n dé láyọ̀ àti ní àlàáfíà subhanaka Allahumma wa wa atubu ilayk hakimu salat.